pé tí ó ṣe fọ́tò sọ́mìtì gbàgbé ìjọ tó bá ṣèṣì bá ìgbẹ̀gẹ̀ wọkọ̀ tó dára lé wọn. kúlẹ̀ mọ́ bẹ́ẹ̀ ní ọ̀sàkàrí yẹ́ mi rọ̀ ọ́ bẹ̀. wọ́n yára ní ìyá àyíkú pa. sọ́là bí ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ fún wa. Hùnálì kàdà á Zakariya Rabbahu. Ń bọ̀. Zakariya. Kúlẹ̀ máa dákọ̀ náà ní ìlànà ìfẹ́ ìmọ̀ràn Zakariya. Sáré sọ pé ọlọ́mọ bá ò lè fi èèmọ̀ wọn náà nínú ìṣẹ̀lẹ̀ ayé ara rẹ̀. Mọ̀ rọra rẹ̀ pé fá. Ẹ dákun gbọ́dọ̀ àgbẹ̀ tí ẹ bá wá gbọ́ yé kí ló fà á tí Mùsùlùmí fi pokùnso. <laughs> Nígbà bí oṣù kan, àwa parí ẹnìkan á béèrè béèrè yìí pé ẹ dákun àwọn fẹ́ béèrè fatuwa àbúsáde mọ̀ ẹ́ tíwájú sọ pé ní àárọ̀ yìí ládùúgbò àwọn ìpàdé wọn kó dà lọ́nà lọ́nà olómi sẹ́sìn igbe ẹni àgbà tó ń bojú àárọ̀ yìí àwọn kàdí pé àwọn tí wọ́n bá ti dé pàmí sẹ́wọ̀n tàbí àwọn kàwé àwọn kàdí pé ariwo sọ kí ló adé kálukú tí wọ́n wọlé báyìí wọ́n pẹ́lẹ́ àti ìdìbò kò sójú ẹ̀yà bẹ̀rẹ̀ pé kí ni fatuwa ilé ìgbàgbà fatuwa ìwé kí ló ń bàbá bàbá mi padà kí ló ṣẹni tó pọkùnso kí ló mú tó para wọn ní ọkọ rẹ òfin lówó ọkọ rẹ òfin lóúnjẹ ẹ ṣe ikú ní next day so wọn ti sọ pé tọkọ rẹ bá ti fún lóúnjẹ yẹ wọn ní kò sáré ti kíkó mọ ẹsẹ so tí wọn mọkò rẹ tán lọ wà dẹ lọ akọlẹjọ ṣẹlẹ̀ àlọ ó sọ fún lọ ó sì wá gbé ikú ẹwù tó rọ ni gbogbo bó ṣe kí àrẹ pé ti máa gba báyìí ti máa gba àjọ báyìí ti máa ṣe báyìí tí ò bá lọ rí bó ṣe rò yẹn ẹni tí ò kọ̀wé tó sáyé náà olóò ṣe tó fẹ́. ìnáwó bẹ́ẹ̀kì ẹ̀yẹ́kẹ́ sọ́kù rìzìkà ní máa ń àwọn ẹ̀yà pàdé bá ti wá wọlé sọ́dọ̀ Maryam wọ̀jẹ́dá yìí ní àárí kọ́ yóò wá bẹ́ẹ̀ bá rìsìkì lọ́dọ̀ rẹ̀. Kọ̀lẹ́ yá Maryamu àná lákìá. Ọ̀rọ̀ yẹn wá rú Zakariya lójú. Wọ́n wá ń bílẹ̀ yìí pé àná lákìá rẹ̀. Bóòlù ti rí àwọn ilé ẹ̀rí ẹ̀hẹ́. Ìtafẹ́ fọ́kùn àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀. أنقال يا مريم أن لك هذا وعين تبطل ntí ó máa tẹnu àwọn ẹ̀dáde sọ́dọ̀ rẹ̀ lẹ́nu. Ánàlá kì í hádà. Ìbúrò ti lólè. Ánàlá kì í hádà kò ní yé wa. Mo fẹ́ kápúlétì bá bọ̀tí ẹjọ́ náà ṣe ẹ sọ pé ẹja ẹja ẹmọ ti fún ẹja tuntun yẹ̀wò. Kódà nígbà míì ọlọ́run amẹ́sọ̀rọ̀ ẹ̀dẹ́bi yí pé láàárín ọkọ sí ìyàwó gan ọ̀rọ̀ yóò tún ní fẹ́ kò ní fẹ́ yé. قال يا مريم أنعك هذا sísè pé ìgbà fẹ́ẹ́ sísè kò ní yé mọ́ ọlọ́wọ́ bá a máa ṣe bẹ̀ nígbà kan. Kọ́lá yá Mariam Annalaki Hábẹ́. Olúfẹ́ máa tọ́jú Mariam. Ọlọ́run bá wá jẹ́ kó yẹ ibi àrísìkí ẹnìkẹ́ ò sí lọ́wọ́ ẹnìkẹ́. Tábà gbọ́dọ̀ yẹn ṣé wọ́n wá sọ fún ọ kó wọ́n lu àrísìkí rẹ̀ wọ́n lọ́wọ́ àgbà ti huwa min indillah. ayé wọn àwọn náà àwọn ti lu arísìkì ẹ so arísìkì tí ò wúlò fún wọ ilẹ̀ lómi wá gbà tó wúlò fún ẹ̀yẹ gbé ìmọ̀ tó bá ṣe gbà. ẹlòmíì tó bá gbé oúnjẹ ọ̀rọ̀ náà ló ń pọ̀ yọrọ ní ọba lórí ara. tó bá tó bá tó bá ṣe ìfọ̀rù fẹ́ lómi pé kó jẹun yóò ní àwọn àgbà ẹ̀wọ́n tó fẹ́ rí ní owó pẹ̀lú ẹlòmíì tí wọ́n bá tẹ́lẹ̀ mi tọ́lọ́ bá kẹ́ ẹlòmíì àpọ́jù ọ̀yọ́ báyìí tọ́lọ̀ ń bá kẹ tó bá ṣe omi sínú ilé ẹ̀ tó wá fẹ̀rọ síta wọn lẹ́bi kí tẹ́lẹ̀ oníyìí burú dé kò ní kan ah, olówó gbòtì olúwa rẹ̀ yẹ̀wò lárí sí kéèyàn ó ti ní gẹ̀ẹ́rẹ́ ó ti ní gbẹ́mẹ́sẹ̀ ó ti ní wọ́n fi yẹn gẹ̀ẹ́rẹ́ ṣe àdìsí yẹn lè wà ń bẹ̀ pẹ̀lú àdìsíkì yẹn tí wọ́n fẹ́ gbà yà ó lè wà pẹ̀lú ẹ̀ kó di wípé ọmọ asọ̀rọ̀ ike. àwọn aborí ru omi. ẹlòmíín bẹ òun ni ó fọ tààrà ìyá yẹn náà ní sábàbí ẹ̀ fúnra. àìmọye ẹni tẹ́gbẹ́ àwọn ọ̀gá òṣù bá alágbájá ẹ̀wà ẹ̀wà gbọ́dọ̀ ìsàbọ̀ méjì. bí ẹni yẹn ti kẹ́kọ̀ọ́ pé ó bùkátà fúnra àwọn ọ̀rẹ́ à ah, ẹ̀ṣàlà ó dé àṣìṣe rárá tọ́pọ́lẹ́ pé tòun ìgbà kìí ṣe wípé ó jẹ́ àṣàyẹ̀wò ṣùgbọ́n èrò ẹ̀ ni wípé àti kí olówó ẹ̀rẹ́ wọn kò tẹ̀ yóò máa kó lọ. so àwọn èèyàn nítorí pé àmọ́ ọlọ́run ọba àrísìkí ẹnìkẹ́kẹ́ kò sí lọ́wọ́ ẹnìkan wọ́n ọlọ́run ló wà kódà bí ọlọ́run ọba ṣe dé kò fárísìkí ọmọ sọ́wọ́ bí lọ́wọ́ òbí lọ́wọ́ àrísẹ́ òbí wo ni kò ní ìwúkọ́ mọ̀lẹ́jà àrísìkí síbi yóò kàkọ́ rí pé lágbájá ọmọ ìṣiṣẹ́ náà lọ́wọ́ àwọn kiri ìwọ ọmọ ìjẹ́ mo ti bí lọ́rí èyí tó rẹ̀ jù àwọn ọmọ rẹ̀ kò ní jẹ́ kọjá lẹ́sùn mi lọ́rí wà á mú ga pàtó fi àrùn ìlà àyàwó àhìrìsùn ha. وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كل في كتاب مُبِينٍ إلا على الله رزقها ọlọ́run ọba gbogbo wa bá ṣe ń bẹ̀ yìí inú ayé ta mọ nínú ayé ta rìsìkì ibi ọlọ́run fẹ́ ká wà lásìkò yìí tó ti so ibi ọlọ́run ọba fẹ́ ká mọ ẹ náà lásìkò yìí kò sì sẹ́ńtọ́rọ́lá kò sẹ́ńtọ́ sí kí n jẹ́ra sẹ́ńtọ́rọ́lá tó yẹ lè tọ́lá ẹni tó yẹ pé òní ọtálákà jù lé ní olùdókòwò kó yẹ kó ní olùlọ́lá yìí. àìmọye ẹnìkan ajá sọ̀rọ̀ wá ń sọ ìtàn ìgbésí ayé ẹ̀ fún ọlọ́run kó sàlékún lára fẹ́ nìyẹn náà. ọwọ́ ni à sàdàbí ẹ̀ kí ìwé sàmọ́ dúpẹ́ ẹ̀ wọ́n ṣe bí ọmọ ọ̀dọ́ làwọn ṣe débi wọ́n ṣe bí ọmọ ọ̀dọ́ làwọn bá débi ẹ̀ náà sọ lẹ́nu ọlọ́run kó fà bárkà sí i. Àmín. tó ó mọ̀ sí pé ìjọ tí wọ́n ń sọ ọmọ ọ̀dọ̀ yẹn kí wọ́n ti wá pọ̀ kó so tí gbogbo tó dà lónìí yẹn ló dà yóò lọ dà ló sáré ọlọ́run ọba ní ti zakariya tó bá ti dọ́dọ̀ maria ọ̀jẹ̀dá ilé harris gọ́l. ọ̀lẹ́ mẹ́rù yẹn mọ̀ àná lẹ́yìn àná kọ́lá ti wúwo mí nàìjíríà bílá. ó máa sọ fún zakariya pé wúwo mi ní bílá ọlọ́run ọba ló ń ṣe é fún mi. iná arísìkí mẹ́ bí ọ̀hún ẹ̀rẹ̀ ìsáàbù ọlọ́run ọba yóò fún arísìkí kò ní fẹ́ yóò ń gẹ náà bá tó ti so èyí gbọ́dọ̀ gbàdúrà ọlọ́run ọba onípèsè arísìkí fún wa tó yẹ bá ti gbà yẹn ara èyí ó palẹ̀ èyí ò ní sáré kọjá ẹgbẹ́ ọlọ́run ọba tàbí ọ̀sán tó ẹgbẹ́ wa ní ọjà látàárọ̀ kùtà ìdánisọ méjìlá ń tàbí ọ wá pé zúrì yìí kó má gbàgbọ́ ọlọ́run ọba yẹn rọ́ọ̀sì tó gbà tọ́lọ́ ń bá kádàrá pé òun fún kẹ̀kẹ́ lọ lóníjọ́ náà ẹni tí kò ní wá sùn lọ́bẹ̀ lọ́kẹ́ bó sì wà àwọn èèyàn dá bó wá bí òun bá wọn dáhùn èèyàn dá yóò tún padà wá nígbà láàbà rẹ wọn náà mọ́sálà ní padà wá yóò sọ̀rọ̀ àìmọye èyí tá a sọ èyí tá a yóò yé abẹ́tẹ́ ni yóò ti yóò ti jókòó sórí ọjà àtà àwọn kò ní ta bóyá bùkátà kọ́wọ́sẹ̀ bóyá ọ̀rọ̀ yàtọ̀ wá sàrà ìṣe tọ́ba àlọ́ ìgbà tí òwá sí ṣọ́ọ̀bù yẹn làwọn ìwé wàá wà rẹ̀ òun tó ní ṣọ́ọ̀bù jókòó látara kùtà tó ń gbàsí pé rísíkù yẹn kàrí sí kan kárí pé òun wọlé kárí wọn rẹ ló wà sí gbàgbọ́ wà bẹ̀rẹ̀ rẹ kó wà. bàlá sọ̀bárì náà làkàna rísíkọ̀ yóò ti lùbù náà lákìn náà ó kò ní kọ̀lì ìsánú mi ní àjálí.

ọ̀tọ́jà lẹ́sẹ̀ ọ̀bàlẹ̀ ìsàrí síkù bìlẹ̀ ajali. àfààní máa ń lọ ní wọn sàárẹ̀ ìlẹ̀ ìsàrí síkù bìlẹ̀ ajali. kìí ṣe bó bá ṣe kẹ́jú tó ní arísìkì ló ṣe pọ̀ tó. àwọn ẹni tó mi lọ́wọ́ ìrìnàjò mọ́ àìlájàlí. àwọn ẹni tó mi lọ́wọ́ ìrìnàjò mọ́ àìlájàlí. àrísìkù ọmọ arísìkì wa màtúbù wọn ṣe kọ́ fíláwà wọn ti kọ́ sínú pátákó pátá ló tí wọ́n ọba ní kí wọ́n kọ gbogbo kádàrá gbogbo gbèsè máa lọ ajá lè fi hànta wọ́n ti kọ́ bẹ̀ pẹ̀lú ọdún orí wa lẹ́nu pé rísìkì oníkálukú ẹ ọlọ́run ọba ti gèsè tiẹ̀ pẹ̀lú ọdún orí tá lò láyé. fẹlẹ ó sọ bẹ́ẹ̀ ní yorùbá ti kú lọ́nà ìyá tó ń bá ní. ní yorùbá ti kú adéṣèkì yòó ti tù. ìbára ẹ̀ wọ̀nyí téèyàn bá ti ṣe kí téèyàn ò bá ti kú kí ni òkìtà fún yẹn. a ti kéré tán. nígbà tá a dábàá tó kú bá ní ní sukùl rẹ fún ọ. bá jẹ́ kó gbà ó sì wá rú ààrẹ pé ó wá di pé kó pa àkóso lókun àti kó para rẹ. وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم tààlù. ọlọ́run bá ti ṣe gbogbo ẹ̀ yìí kọ́dà ní tààlù pẹ̀lú òdiwọ̀n pé ọlọ́run ti fòdiwọ̀n sí gbogbo ẹ̀ ti táyé òjò ti kẹ́yìn kọ́dà tí wọ́n fi wọ́n lè yàtọ̀. rìsíkù tọ́lọ́run ló ń fòrí ká kọ́dà kẹ́jọ máa ṣiṣẹ́ kan náà wọn náà rìsíkù wọn lè máa bóyá eléyìí lè fi tọkọtaya bóyá ọmọ eléyìí ni ó yọ lórí yọrí títí eléyìí fi ọlọ́run ti ṣe gbogbo ẹ̀. الرزق في اللوح مكتوب مع الأجل ولو صبرنا لكان الرزق يطلبنا sùúrù ni arísìkí gẹ fúra ẹni bá لكنه خلق الإنسان من أجل لكنه خلق الإنسان من أجل Ìgbà wọn ni ìrẹ̀kí wọn tẹ́lá bẹ̀rẹ̀ wọ́n tẹ́yà sílẹ̀ pé irú ọkọ̀ olùkọ́ àtọ́wá dàgbà yóò ti ní ìdí ó dàgbà ọmọ ọdún mẹ́wàá. ṣé ẹ̀fẹ́ nísìnyí ṣé rédíò orí ẹ̀ tó wáyé tó ti bùkátà sí tó sọ̀rọ̀ kó lè kọ́lé ìsáré mẹ́rin àjọ ibi ìkánjú ni wọ́n ti dá wa arizikì wa ọwọ́ ọlọ́run ló wà tá a bá ti gbé eléyìí wọ́n yé àní kọjá ẹnu àlà òfin ọlọ́run bá nídìí bá ọlọ́run wa ní amani adalẹ̀dí yẹrùsókò kò mí ní amsa kàrísì. amani adalẹ̀dí yẹrùsókò kò mí ní amsa kàrísì. ọlọ́run bá ní sáwọn òòsàwọn yìí. amani adalẹ̀dí. sáwọn ni wọ́n máa pèsè àrísìkí fòye ọlọ́run bá bá tó bá tó bá sẹ́yìn ẹ̀fẹ́ àrísìkí yìí láti sẹ́bẹ̀ tí ò jẹ́ kó rọ̀ ẹ tọ́lọ̀ wọn ò jẹ́ kó jẹ́ òwúrọ̀ tí ò jẹ́ kẹ́ rí irúgbìn tí ó fò gbó ọ̀nà tàbí sì kì í gbà ẹ ìṣẹ́ṣẹ́ òun parí sójú òrọ̀ ní sábà lẹ́fi parí òtí. àmàlà abẹ́rẹ́dì àrùsọ́kù kò mí ní àmsà kárí ṣe pa. láti tọwọ́ tòjọba táyé ní èyí tẹ̀ ń pariwo tọ́lọ̀ gẹ́gẹ́ tọ́lọ́ ìṣẹ́ṣẹ́ mẹ́rin tí ó èyí tó ìjọba nítorí wàhálà tẹ fúra yín sínú bọ̀tọ̀ lọ́lọ́ ẹja fún yàrá pẹ̀lú yìí. àwọn kọ́ọ̀mù ààbò àwọn ààbò àwọn ni wọ́n rí rìsẹ́ṣẹ̀ tọ̀dọ̀ lọ. amsakọlọ́hún anuhumulisikọ sadaka sanawati. wa ta'ala wọn fún odidi ọdún three good years òjò rà sọ̀rọ̀ òjò kò kẹ́lẹ̀ báyìí àti sọ̀rọ̀ alákòóso wa tó tẹ̀ wá lára ọdún kankan yóò ṣẹlẹ̀ ọdún mẹ́ta wa ìṣẹ́ṣẹ́ ẹ̀mí ìrọ̀bọ̀ tí wọ́n ló ti wà mẹ́rin ọlọ́wọ́ tí ó lọ́dọ̀ wọn. ọdún mẹ́ta òjò wa lọ́dọ̀ ọ̀dọ̀ àjò wọ́n wá òkú wàhálà ti dé kí ni a fẹ́ ṣe báyìí kí ni a fẹ́ ṣe báyìí ẹ jẹ́ kí ara àwọn èèyàn sí mẹ́kà kí ọlọ́ba ní sàdúrà ọlọ́mọ bínú sí wa o. mo bàtọ́ náà bá ń bínú sẹ́dá tó bá ń tọ́jú ọ̀nà tó mọ́ báyìí ọ̀nà ó sì dìbẹ̀ ọlọ́mọ bínú sí wa o. sànú wa wà ń bí ọ̀lẹ́ o. ìlú jẹ́ pé ọlọ́run kí o sá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n wá ní sẹ́sẹ̀ pé àtijọ́ mọ̀ pé mẹ́kà kàábà àyà sàrẹ́ sàyà àyà sẹ́yìn tí ẹ̀ máa ti ń sàdúrà mẹ́ tí ọ̀bá ti dáhùn tó kí n ti sọ bí ó ṣe rí náà nù wọn kò ní dúró ijó ni ó rí bẹ́ẹ̀ ìṣúnáwó yẹn ṣùgbọ́n yóò rí bẹ́ẹ̀ lórí rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ ìgbà wo ni ó jẹ ọlọ́mọ owó Allah subhanahu wa ta'ala wọn ní ẹjẹ aráwọn yẹn lọ sí mẹ́kà kí ẹ lọ bá ti ṣàdúrà pé ó ló mú ìbínú ẹ̀ kó fún wa wọ́n lè pọ̀ ń wá ara àwọn yẹn nígbà wọn ráwọn yẹn wọn láàrin ráwọn yẹn kó ń owó ni ẹjẹ́ àfẹlẹ̀ kan sí àmírù wọn kọ́dà bí ẹjọ́ tó mọ̀ kọ̀dínéètì wọn lọ wọ́n mú ọkùnrin kan tí wọ́n ń pè ní péyìlú wọ́n ní kó o máa ṣe àmírù wọn lọ èèmọ̀ tá a wá rí ni wípé níjọ́ náà lọ tí wọ́n fẹ́ ráyìn lọ tí wọ́n fẹ́ ráwọn gúrùpù lọ mẹ́kà yìí ẹnì ọ̀jẹ́ wá ní ẹni tí ń darí mẹ́kà lọ́dún náà Muawiya ìlókọ rẹ̀ òun náà sì rè ìyá tó bí òun náà ní nínú ìjọ àrùn náà ti wá tí a fẹ́ tẹ́ lọ́kùnrin náà kàṣí kejì àdáwò nǹkan àbí ọ̀kan ó ti kàn tó pé bí fama rò jẹ́ ẹ̀sìn lẹ́wọ̀n gbóngbò òsìn lẹ́wọ̀n ẹbí yóò sì kúrọ̀ nídìílé yá o ní àti gbọ́rọ̀ tí sàrẹ́ lùgbọ́n rẹ̀ aláṣẹ́rẹ́ ọ̀dọ̀ ọ̀rọ̀ sọ́wọ́ nígbà òṣèwò àmọ́ àti rí àwọn èèyàn bọ̀ kí wọ́n bá lè bí ọlọ́run wípé kọjọ́ ọ̀dà rẹ̀ kọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ ìlú ẹ̀fọ́ à ó ní kó sọ wọn fúnra òun ó gbà wọn lálejò wọ́n sì wà kí ló ní ẹ̀kọ́ ẹ̀sìn àlejò ni wọ́n ọba ní tó sọ pé nígbà àwọn dé ọ̀dọ́ náà wọ́n dé sí ó sì lọ mú wọn mú wọn lùgbà wo sẹ́ẹ̀mọ̀ yìí pé àlejò ìrìnàjò ní ẹ̀rìn yóò ti rẹ̀ wọ́n yóò sàwọ́ ó ní wọ́n fún ọ lóúnjẹ káfáyé gbà wọn nígbà tó bá mọ́ ní ọ̀la kí wọ́n lọ sí nílé o kí wọ́n kọ́ níbi tí wọ́n ti bẹ ọlọ́wọ́ sùnmọ́ tí wọn ò rí mímú ọwọ́ adébẹ́ káàpá ọwọ́ afún wọn lálejò kí kí lọ́wọ́ akọ́sọ bá sọ̀rọ̀ kìlẹ̀ yóò dé sí i. níbi tí ìyá ti bẹ́ẹ̀ ìjọba pa nù kẹ wọn akọ wọn mi kọ́ra ní ẹlọ́dún sí ilé ìjọba wọn. mo ṣe ọkọ débẹ̀ ẹ kọ́kọ́ tọ́jú wọn náà sí bá a sí ah, báyé sì tún kú bí ibi. wọ́n sùn wọ́n jí wọn náà wọ́n kàgbé tẹ́ bá wa. ẹni tó sì jẹ́ wá ní òun gbọ́ wọn ní àlejò ni wọ́n tàbí ẹ lọ bẹ lọ́n tẹ wá òun kúkú padà lọ gbé àṣì ìjọba wọn fọ ló ti á ló ti á sùn yín tẹ fi wọn ń dúwèé lé fún wa. ọjọ́ kejì wọ́n fẹ́ rántí wọn rántí wọ́n sì wà báwọn apá kan ní wọ́n sì lo ìdí oṣù méjì táwọn jẹ tó ń gbádùn. wọ́n ti gbàgbé àwọn ara lé. wálé wálé ah wàhálà nílé yìí àwọn ọdún mẹ́ta ló wulẹ̀ ti pé kẹ́ tó wá bí ẹni tó ti ẹgbẹ̀bẹ̀ ara yín bí ó ti fún ní ọtí bá ọwọ́ ara ní ìwé ọba kọ̀ọ̀kan ìtọ́kọ̀ yìí ó sì ti ní àwọn àríyàtá àwọn bíi tamá bíi mẹ́rin àwọn ọmọge tí wọ́n máa gbóúnjẹ fún àwọn ilé ìjọba àwọn náà máa ń tọ́jú wọn àwọn náà sì bẹ́ẹ̀ tàwọn ọwọ́ àwọ̀wé yìí ọkọlẹ̀ ẹ̀ lọ pé ẹ bá ti fẹ́ lọ fún olóúnjẹ lónìí níta ìmọ̀ sọ ni pé alá wáyé haka aláyá ìlọ wáyé haka kó ń fà á yé. alá wáyé haka yà á yà bí. وهبكم فهيئ لعل الله يمنحنا الغمام لعل الله يمنحنا الغمام لعل الله يمنحنا الغمام فحشي لعل الله يمنعنا يلقاها لعل الله يمنعها يلقاها. ẹwu tó kọ́ ibi ọ̀rọ̀ yìí gẹ lásán. àlá ẹgbẹ́ jẹ́ ẹ̀rọ nígbà wọn amiru tọkọlẹ́tì ọwa akíkà fọwọ́ ẹ̀rọ ìlú ó kọ rẹ̀ lọ́wọ́ fi si pé àlá ẹ̀wọ́ ìgbà mi yá bírú wọ́n bírú wọ́n yá àti ẹ̀mọ̀ títà. wọ́n bá yìí wọ́n yìí. ìdí ńlẹ̀ kó àwọn èèyàn ti láti lu áàgì wá lọ bí ọlọ́run nínú haramu mẹ́ta. láàárọ̀ ẹ̀rọ náà ò ní àyùbọ̀ máma. láàárọ̀ ẹ̀rọ náà ò ní àyùbọ̀ nínú láwọn lè sàánú kó ti ọwọ́ ń sọ torí pé òun náà máa ń tíṣẹ̀lẹ̀ lù wọn ní wọ́n padà ń sọ fún wọn wípé fàyè àwọn áàdù ọdí amsa àwọn áàdù fàyè ńlẹ̀ wọ́n ṣe àti ìhìn jìhárọ́ torí pé àwọn ẹranko ń gbó gẹ̀gẹ̀ nígbà àwọn òru ń mẹ́ta. fàyè ńlẹ̀ wọ́n ṣe àti ìhìn jìhárọ́. wàlá yà kùṣà sí àmà. wàlá yà kùṣà sí àmà. ولا يخشى لهذه صياما àwọn ẹranko sẹ́yìn fásitì bẹ́ẹ̀ pé tó jọba ọ̀hún sẹ́yìn ìdúgbò ọjà nílẹ̀ ilẹ̀ láti jẹ sẹ́yìn àbẹ́kọ̀ inú ẹ̀ náà ni àwọn ẹranko ti dàbẹ́kọ̀ tí ẹranko ọ̀bà wá rí nǹkan jẹ gbogbo nǹkan jẹ máa ń gbé ọ̀pọ̀ tí wọ́n máa ń jẹ lù tí wọ́n bá rí nǹkan kí ló ṣẹlẹ̀ sí àwọn ìjọ á tó dún mẹ́ta tó dún rọ̀ àwọn ẹranko ti ń wọ̀lù àwọn sì wá jẹ́ sẹ́mi pé ndí ó lé ní ẹranko ń wọnú lù wá ìwọ̀n ajé yẹn ni wọ́n sọ pé fàínàlì wáṣà yá tí yìí jì àárọ̀ àwọn ẹranko tó jẹ́ ẹranko àbìjà yá tí yìí wọ́n máa ń wọlé wá sínú ìgbà àjèjì ní ọ̀sán ẹgbẹ́ pèsè bọ́ọ̀rù wa o kìdí owó wò lùwà yóò sì mẹ́tọ́ wá wùwẹ́ jẹ bàtà sọ kọ́wé jẹ. fọlá yóò ṣọṣọ. ní adi yá sí ha rẹ. ní adi yá sí ya máa wàlá yóò ṣọṣọ ní adi yá sí ya. ẹnlẹ wọn wà kò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹlẹ kan lọfà ọkẹ ẹsìn balẹ̀ ní tíìsì yóò fi wá ọjọ́ tó bẹ jẹ. وقد كانت نساؤهم بخير وقد كانت نساؤهم بخير فقد أمست نساؤهم أياما فقد أمست نساؤهم أياما فقد أمست نساؤهم أياما ọjọ́ ìṣẹ̀ṣẹ̀ tọ̀dọ̀ ṣe kọ́mọdé sí ya o àjọmọ́ ẹ̀ gbogbo ilé ìtẹ́ ń sọ wàhálà ìwé ṣe. فقد كانت نساؤهم بخير muawiya ni a wakilu lọ sàdúrà kọkàrà tó sọfún bẹ xeyìn gbogbo àwọn obìnrin tí wọn bẹlẹ lòlò ààyè wọn gbẹrù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣùgbọ́n lónìí ọdẹ amusat bẹsẹ àwọn àyà máa wọn ti bẹ kó fẹyọ. wọ́pọ̀dé ọ̀sẹ̀ èyí ti fa àwọn ọkọ wọn kú ẹni bí ọkọ sùn lọ́wọ́ báyìí kò débi mo orí mùsùn náà ògbẹ ni ọ̀pá ọlọ́sàn-án wa o àbẹ̀rẹ̀ òun rẹ o ẹwọ bí ó ṣe ń sàlàyé ní tójú wọn bẹ́ẹ̀ ọgbàbọ ọgbàbọ ọwọ akọmọdé wa débi tó ní wà á ń tó ha ò fí mẹsàáhìn tó. نهاركم وليلكم تماما نهاركم وليلكم تماما نهاركم وليلكم تماما اشتهيتم وانتم هاهنا فيما اشتهيتم. wọ́n yẹ ní ẹ̀yẹ lórí ẹ̀sìn fẹ́mi ẹ̀yìn dáná ẹ̀rẹ̀ mímú láwọn èyí pé tábà ní ẹ̀ṣá àlàyé àjà mùsùlùmí ẹ̀gírí kan tábà jọ forí sọ́ọ̀lì ní alcohol ẹja yẹn nìkan ọlọ rẹpẹsẹ̀ntì wa. ani ọlọ. ani ọlọ abakọ̀bí lọ. أولى بما اشتهيتم نهاركم وليلكم تماما نهاركم وليلكم تماما ìyẹn yóò ti tó bá ti tẹ́lẹ̀ gbádùn rẹ̀. Sọ́ọ́tù sàmà ànínà àdùhà lóṣooṣọ́. Òmù máa ń fílbà ìyá tìlà òṣooṣọ́. Òmù máa ń fílbà ìyá tìlà òṣooṣọ́. Àbúrò yìí pé ta bá ní gbogbo pàjáwìrì tọ́lọ́run pátápátá. kìlọ̀ ọmọwá lélẹ̀ àti ipò tó yẹ pé látara aṣọ́jẹ́ yẹn ń ṣe. ọlọ́mọ bá fi gbé yẹn síbẹ̀. àmọ́ ń dà lárú àwọn ṣùgbọ́n ẹ yẹn jà wà kẹrin ìtẹ́lẹ̀ ń bá sí bàtà láàrin ara wá sí wa. aláàrẹ ẹni ọkọ mi ẹ bá dé bẹ̀ fún ẹ bá sọ pé ẹ fẹ́ ṣe dẹ́kì ni àwọn ọmọdé tẹ̀sí ra ọ̀sáàsà lè ráyè mọ́ ẹ sọ̀mọ̀ ṣàdáfù wa. Kódà tó sàmà nínú ibi tí ọ̀rọ̀ yẹn sísẹ́mù yẹn ò lọ́mà. Kò wá sẹ̀bẹ̀rẹ̀ ẹ wo àtàyé àwọn jọ áàjì. وأنتم فيما استهيتم تفاخركم وليكم كما àwọn ọmọ kẹwọn ìyá fi kíní kan o ti gbé kọ fúnra yóò gbé kọlẹ tí ẹ ní ẹgbẹ ní

tí ò bá rí bẹ́ẹ̀ ni jẹ̀ mọ́ ó dàbí àwàdà kì í ṣàwàdà tí ò bá rí bẹ́ẹ̀ ni a ti ní àwọn mùsùlùmí tó yàtọ̀ láwọn ọkùnrin ó yẹ kí a ti máa rí àgbà ìgbà kan ní àdúrà pé ọlọ́jẹ́ káwọn mùsùlùmí wà ní kò wọ́n àdúrà yẹn lọ́n ti gbà ṣùgbọ́n ìgbà táwọn ṣe ní jọ́nà ààyè àṣekíjà ààyè tó ti yẹ tó bá nígbà yẹn bá sọ pé ọlọ́run ọba àwọn mùsùlùmí tí ó wúlò jẹ́ kí wọ́n àgbẹ̀ àsọ pé tí ó wúlò mùsùlùmí lẹ́fẹ́ ẹ wà mí àti mùsùlùmí tí ó jẹ́ pé mùsùlùmí ní níta kẹfìrí nínú ilé mùsùlùmí lẹ́fẹ́ lò ẹ. so jẹ́pẹ́ ẹlẹ́ni bẹ mùsùlùmí nìkan ni mùsùlùmí ní fámìlì ẹ̀ immediate family ẹ̀ gbogbo àwọn kẹfìrí lọ bóòlù ṣe bóòlù ẹ̀ kì í ṣe fẹ́ represent islam well táwọn yẹn bá ti débi ìgbádùn wọ́n máa ń gbàgbé ìpìlẹ̀ wọn ni. wọ́n tún ahùn náà fi máa ń ṣàrọ̀ ètò. àfi àwọn ẹni ọlọ́run nìkan. náà ó wà láyé lókun tá a máa máa. náà ó wà láyé lókun tá a máa. náà ó wà láyé lókun tá a máa máa ó ní ẹ̀yin á ń tún máa wù wọ́n sí pẹ̀sẹ̀ àìtì á kí ìlú àtàwọn èèyàn ẹ̀yin sì ti wá bí ẹ̀ ń jẹ ẹ̀ ń jẹ ẹ̀ ń mu tó wù yé nàárù kún wà lẹ́yìn lókun tà mẹ́mẹ́ oúnjẹ ọ̀sán àtàlẹ́ yín kò tà sí ara rà ó ní fàkún bí ha. fàkún bí ha. wọ́n fún dùkú mi wọ́n fún dìkọ́ mi. wọ́n fún dùkú mi wọ́n fún dìkọ́ mi. àwọn tó bá wà. wọ́n fún bí ha. wọ́n dùkú mi wọ́n fún mi. fàlàlù kú tàbí yàtàlà sàlámà. fàlàlù kú tàbí yàtàlà sàlámà. fàlàlù kú tàbí yàtàlà nùbúr ní wàfúdì kọ́mi á sí ọ irú rẹpẹsẹtẹtìfù yìí aṣojú aṣojú tẹyẹ ní á aṣojú irú aṣojú kú tí àwọn èèyàn kan lè nílẹ̀ yìí lẹ́sẹ̀. wàfúdì kọ́mi wàfúdì kọ́mi fàlàlù kọ́ tẹ̀lé yẹtẹ̀lẹ̀ sàlámà fàlàlù kọ́. bá wà mí bá bá. ìyàtàlá sàlámà. láàánú kó tẹ̀lé ìyàtàlá sàlámà. tẹ́ bá nínú yíyá ẹ̀yìn rí àwọn àwọn èèyàn ní fi ojú dáadáa pàdé. ṣùgbọ́n àbẹ̀wò táwọn arúgbó nàìjíríà ní pé ṣé bá tún dé. àtẹ̀wọ̀n. ọlọ́lùkù ìyàtàlá sàlámà. ọlọ́lùkù ìyàtàbí sàlámà. bóyá torí wípé àwọn olùsìpọ̀ tàbí àwọn tí àwọn bá ti ṣe sọ wọ́n pẹ́ èyí ẹgbẹ́ rẹ lọ tí ò sọ̀rọ̀ yìí dára tó bá tún dé àwọn kò sí welcome back to welcome back home. Falaluhu tahiyata min salama. Falaluhu tahiyata min salama. Ó wá kọ́ báyìí. Ah bí kìlù ṣe wá gbé tí ẹ wá nàbí. Ah subhanallah ọ̀tọ̀ ní kọ́wọ̀ tí a wá bí lóòótọ́. Ẹ̀ẹ̀mẹ̀. <laughs> Eh, eh, ìgbà tí a ń gba wàhálà ìjáàbò ọ̀yọ́ state láyé sẹ́kọ̀ láyé ìgbà tí àwọn ọmọ kan ọkọ̀ lórí ìlúwà. ìjọ mẹ́ta. ẹ́ ó ti ṣe ilé ẹ̀ka ayé ayé wàhálà ọlọ́mọ àforíjì wọn. àmín. tí mo bá ṣe bọ́. àmín o. ẹ ẹ dáadáa. wọn lọ bẹ lọ́hùn òjò láyé ìjáàbò. láyé ìjáàbò. náà àwọn yẹn wá ó sì yẹ pé tí nǹkan bá wọn ṣẹlẹ̀ ìpàdé oríṣiríṣi gbá òun àgbẹ̀dà ẹ̀jẹ̀ ká yín àwọn èèyàn tí wọ́n lọ bá ní ṣèpàdé pẹ̀lú ìjọba lórí wọn náà gbogbo ẹni tó lọ kọ́ ló bọ̀ rẹ̀. so ti so ẹlẹ́bí ń lọ pé ah, ọ̀nà ẹ̀ mọ́tà ló wú ẹṣẹ dáadáa iṣẹ́ kí ni wọ́n ṣe àwọn ẹ̀mú tiẹ̀ parí kíní kẹ́mi tiẹ̀ tí ìrìṣẹ́ òun níṣẹ́ ọ̀dà ìgbàwé ìlọ fún iṣẹ́ ẹ̀ ló gbà ń tiẹ̀ èrè tábìṣẹ́ فكفك وصدوكم من وصود قوم بلاء القرى تحيتنا سلاما بلاء القرى تحيتنا سلاما ọtún jẹ́ pé àwọn èèyàn nígbà ní wájú ẹ tó pariwo súnmọ́ ẹ náà tó bá dé dára tó bá gbọ́dọ̀ láti sẹ́yà ewu ni wàá sì ti ṣe wá lé tó wà nílùú tẹ̀já sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ṣe ni ti kọ́lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ tẹ́ láìkí kíní kọ́lá gbọ́sọ̀la. lẹ́pẹ̀ wá bẹ ẹni mọ́tò yà fẹ́ fi kẹ́sì dáwà táwọn ọ̀rẹ́ iye òfin tẹ̀yẹ àfa wa iye òfin tẹ̀yẹ àfa wa so ẹ̀kẹ́ ní ẹ̀kẹ́ at least gba àwọn ọmọ kí wọ́n gbọ́dọ̀ ṣe pé ẹ̀kẹ́ ní ọmọ àbọ̀ sí tí ó mọ̀ kọ́kọ́ lọ́wọ́jú ẹ bá ti mọ̀ <laughs> ọ́ tó bá ti sọ ọ́ gbẹ̀gẹ́ so ní tàbí ẹ̀kẹ́ wá sí ìyẹn bá wa ń bá wa ṣe kó máa gbàgbà wà láyà bá wọn ẹni náà yẹra àwọn náà kì í ṣe báyìí náà bẹ̀rẹ̀ ọ̀bẹ jẹ́ ìjọba. rẹ̀ fún bí a wà fúdù kọ́ mi wà fúdù kọ́ mi fàlà lọ́kọ́ tàbí ẹ̀tàlà sàlámà fàlà lọ́kọ́ tàbí ẹ̀tàlà sàlámà. ìgbà dìde ah, subhanallah tó abiyan kan malọmọka wọ́n wá lọ ní haram nínú kaaba gbogbo pátá wọn lọ sàdúrà wọn lọ sàdúrà ha wọn lọ sàdúrà ha ọdún mẹ́ta wọn ti fẹ́ wọn ti lé sùn báyìí tó dùn òtún lọ́dún wa ẹlẹ́kùn tí fẹ́ jẹ́ ata ayé ti ń kú nígbà wọn ṣe wọn sàrùn lójọ́ fọlọ́ ọlọ́ni ẹ̀yìn ẹ̀ tí mọ̀ràn tẹ́ bá Allah subhanahu wa ta'ala bá pàṣẹ fún ẹ̀sùn dógbò kó sún lójú ẹsẹ̀. Falamma ra'aw 'aridan mustaqbila awdiyatihim. Nígbà tí ẹ̀sùn tó wá sí èmi ọlọ́run wá ní pé ọlọ́run wá ní kótó ń kó sún sí ọ̀nà mẹ́ta. Ìkẹ́ gbé dúdú wá, ìkẹ́ gbé yẹ́lò wá, ìkẹ́ gbé funfun wá. Wọ́n wá ń gbọ́ ohùn wípé kí wọ́n mú kan mẹ́ta ìtẹ́ bá mú lọ́rọ̀ lù àwọn ọ̀sánú wa o. sájọ ni tiwa pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wá wò pé ojú ah, ti sùn wọn máa lè dásẹ wọn ẹjẹ ah, ẹsùn wáyé ti bó ojú ọlọ́dún jẹ́ ẹgbẹ́ wáyé ti ojú ọjọ́ wáyé ti bàbá sùn títí kẹ́sì ọgbọ́n òjò mẹ́rin ṣiṣẹ́ pé kájà sọ pé òjò sùn gẹ́gẹ́ báyìí bàjẹ́ sọ̀rọ̀ yìí ṣe àgbẹ̀ kẹ́sì pé sùn gẹ́gẹ́ tí ó bá ti ẹ̀rọ inú ìròyìn ìdẹ̀gbà ojú wọlé pọ̀ sẹ́wọ́n ah, ọ̀sán kékeré àwọn amúrú màdìkẹ́ àná àwọn ìjà mi ẹnu àwọn kásá fàwọn fàgbọ́ wọn ẹja ìtọ́dúnrún ẹja ẹni kó sùn gẹ́gẹ́ ó súnmọ́ kódò ń bá gbé ewu àwọn mẹ́ta àgbàgbé yà fàtàfàkù àlè ní bá pàrọ̀pà ìtààbù náà kí lùbá tó bá wájú di kàbá ọlọ́wà ti mú kan o dúdú náà ni àmú o tó ọba yẹn wà lùwà o wọ́n ní lójú ẹsẹ̀ ẹ̀sùn náà sì ń sunkún mẹ́ta ó sì ń sun lọ lùlù wọn náà falamẹ́. فلما رأوا عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا bí ó tó ṣe wá délé olùwà àrùn ṣe fẹ́ kálukú wọ́n kùtù lẹ́yìn lọ sí mẹ́ta àti oṣù méjì tó wò rí gbẹ̀tẹ̀ ẹ̀kọ́ tó yẹ sọ wọlé ẹ̀rọ tó sọ àwọn ará mẹ́ta àti lẹ́yìn. pàlú náírà àrìbù mò ń pèrò náà. ẹgbẹ́ ọlọ́run ti gbàdúrà wa àwọn tá a rẹ́ sẹ́kì tí ń sẹ́ o. pẹ̀lú amásà àjẹtùn bẹ́ẹ̀. ìmọ̀ sí ilẹ̀ wọlé ìmọ̀ kìrìsìtì máa ń gẹ̀rọ kábàjá ti wọ́n ti ká ọ́ fúnra ẹni wọ́n bu àbíkì rẹ̀ ọ tẹ́ra yìí àbíkì tó bú ẹ̀ yìí káàbí kó sára ọ̀jẹ́ tì mọ́ ọ̀dọ̀ lọ́wọ́ ọlọ́run ṣe wá pẹ̀lú mẹ́sàn-án wa ní ìyàwó àdì. nígbà tí wọ́n rẹ́jò tó súnmọ́ ní àdà àárìdú mòtò wọ́n ti fi àwọn òjò rẹ̀ òjò ọ̀sẹ̀lú rẹ̀ báyìí. pẹ̀lú mẹ́sàn-án ìjẹ́rìí tún bí. ọlọ́run wá ń dá wọn lóhùn pé wọ́n rí tún fi hàn ẹ̀rọ wà láyé. oníbẹ̀mẹ̀ rí ọ̀n. fi hàn ẹ̀rọ Fìyà àràbùn àlìm. Ìyà tó le tí ó parí lẹ́ni bẹ́ẹ̀. Tùdàmírọ̀ kúnlẹ̀ ṣe ìbí àmì rọ̀bì ha. Tùdàmírọ̀ kúnlẹ̀ ṣe ìbí àmì rọ̀bì ha. Tọ́tẹ́kù yẹn bá ti ń fẹ́ tí bá ti ń bọ́ọ̀lẹ̀ yóò tẹ̀sí ìwọ́n ní kọ́dà tó bá ka ilé ìlú òwúrọ̀ jẹ̀sí ibi sọ́wọ́ bá gbé sọ rí. Tùlẹ́nu pẹ̀pẹ́rẹ́ ni wọ́n ti rọ́bì yá pẹ̀lú àṣẹ ọlọ́mọba. Fa asbahu la yura illa masakinuhum. Kadhalika najzil qawmal mujrimin. Nígbà tí ilé ó mẹ́ báyìí tó tẹ́tẹ́kù yẹn bẹ̀rẹ̀ ó sì fa gbogbo wa rẹ ìwọ̀nba àwọn tó gbọ́ ọlọ́run ọba gbọ́ nínú wọn tó sẹ́kù nígbà tí ilẹ̀ mẹ́ báwọn wọn àárín kẹ̀kẹ́ ju orí ìpàdé rẹ̀ kan àwọn kẹjọ àwọn kẹjọ tó bí àlẹ́ kọ́lá pé bíi pẹ́lẹ́ wà fúlà kan ẹjẹ fúlà polúwe ó dòdò yìí lásẹ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìfita ṣe ń bí tó bá di the next five years ọlọ́dún wọn bá parí ẹ̀ka. sábà sọ fún mi pé à complex kan wà ń bí yóò ní àgbéyà complex bò ìlẹ́jú títì. complex títì yẹn lè dá di ìlú òun mọ́. onígbàgbọ́ bẹ́ẹ̀ ni ó ṣe lójú wo bá lánàá jẹ́ pẹ́lẹ́ wà mí ọlọ́run ní adẹ́gùn yẹn ti pàbí ṣàánú wa síbi àlóhùn wa o láti sọ pé tẹ́lẹ̀ sọ pé recession. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقا بل أجوا منهم ṣùgbọ́n kára àwọn ọkọ̀ jẹ́ ká ló tú láyà rẹ̀. amẹ́nà ẹ̀dẹ̀lẹ́bí ọlọ́mọ ọba ní sí gbogbo táwa yìí níta fẹ́ ṣe fásitì ọlọ́mọ ọba ní pèsè jẹ́ ọlọ́wọ́ bá ẹni ká dúró dè tí kò ti bí wọ́n ṣe wá ń pariwo èyí tẹ̀ ń pariwo èyí tẹ̀ tí bójú sí rọ̀ sọ́nà. àmọ́ ara lẹ́ni aṣọ́kọ̀ fún iná ń sa àgàrí zípa. àjábẹ́ kò sí ní sẹ́ṣọ̀. bẹ́ẹ̀ni ẹ̀jú fi ètò ìwé wà ń fún. ẹ ibi táwọn ẹ̀wọ̀n bá ẹsẹ̀ wa tọ́rọ̀ kan fi ń bá wa wí. tó ti ìyẹn dápọ̀ ní sìgbàrù látara fún ká sì máa retí ìkẹ́ ọlọ́run ọba pé bí ìwúlẹ̀ ṣe fẹ́ pariwo tó ìkẹ́ pọ̀ lọ́dọ̀ ọlọ́run tó lè ṣe fún yẹn nílé òní tó bẹ̀rẹ̀ tí ó bàrà mọ́tò ọlọ́run ti rà mú abẹ́ẹ̀kọ́ nílé òní tó bẹ̀rẹ̀ mí sanwó ní jíjẹ pé ẹ̀yà láti fi síbi ẹ̀wọ̀ ẹ̀rọ akéwì lọ bí ọ̀gá ẹ̀mọ́ wọlé ìbọ̀là mọ́ndé fọ́sì bẹ́ẹ̀ kọ́ láàrọ̀ lọ ọlọ́run tó jọ oṣù wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ àrísìkì wọn ò sọ wẹ́yẹ ọlọ́run ọba ní tó ń bá wá darí sìkì yẹn ọlọ́run ta lẹ́jọ́ wà mú rísìkì rẹ̀ náà. bẹ́lẹ́jù bẹ́lẹ́jù fi hàn tó wíwù àánú fún. bẹ́lẹ́jù ọlọ́run sọ fún ọ̀gẹ̀dẹ̀ rí ta tí rísìkì ọba tó tí ọba wa bá wọn. làjú fi hàn tó wí ọlọ́run ni wọ́n sì máa ṣe wá bú wọn náà ni wọ́n ní fún orí wọ́n sì tún kọ́ ìwọ̀n máa sá fún òfin ọlọ́run ọba ìyẹn ni pé tí àwọn afọ àwọn àfààní báyà yìí pé tí àrísìkì dídùn gbèsè ayé yẹn kí èèyàn bá lè pé rísìkì fẹ́ fún báyà tàbí ìlú náà tàbí individu àgbàgbà kí ni mo fẹ́ rọrùn kẹ́ni yóò pọ̀ ní sèfà ó pọ̀ ní títọrọ àforíjì lọ́síwájú ọlọ́run torí pé. Fakul tustaghfiru rabbakum innahu kana ghaffara yursil samaa alaykum midrara yumdidukum bi amwalin wa banin wa yaj'al lakum jannatin wa yaj'al Ọlọ́kùn lọ tẹ́lẹ̀ jù ú nílé ńlá ìwà pọ́ọ́rọ́. Ọ̀pọ̀ ìfọ̀lọ́kùn lọ́wọ́ rọ̀. Àtìfà a jẹ́ pé a máa tọrọ àforíjì lọ sọ́dọ̀ Ọlọ́run bọ́lá. Torí pé kì í tún wá sí pé ẹlẹ́mọ̀ wá wò pé ẹ̀rọ ẹlòmíì mẹ́tọ́ bá tí kí wọ́n nígbà èmi mi ta ìlà dáadáa pé bí a ta lè mi. Ìgbàgbọ́ látó dájú fún láti fáwọn èèyàn pọ̀ tó bá ti wà ní Iná ká wà jì. Yorùsílẹ̀ sọ́mà aláìyé ọ̀hún ìṣòro. Ìwọ́n ṣe fẹ́ mọ̀kúra ilẹ̀ yìí ni o. Bí ẹja pàdé yìí ti ká tọrọ àforíjì wá mílíọ̀nù. So gbogbo ilé ìwé ẹ̀ tó ń dápẹ́sẹ̀ sí rí tó bẹ̀rẹ̀ ròyìn. Kálukó máa ṣe individually. Kálukó sì máa sọ èrè ẹsẹ̀ rẹ̀. Àbí Allah subhanahu wa ta'ala ọjọ́ ó ní àrọ̀zá ọba tí pèsè àrísìkì. Kó mọ̀ sálẹ̀ pèsè àrísìkì fún wa ó tẹ pẹpẹ rízìkì fún wa ó gbá ilẹ̀ fún wa ó jọ jáde ó bẹ̀jẹ̀ ká fi ìdíra nìgbà ó sì dàbí ẹ̀wọ̀n gbogbo àwọn ẹ̀yà tọ́lọ́wọ́n bá ti kẹ́ ó mọ̀ jẹ́ kí iṣẹ́ ìtọ́ ó mọ̀ jẹ́ orí gbogbo ó sì bẹ̀jẹ̀ kí èṣù ó sì wọ́n lọ́dọ̀ wọ́n fi wá padà sí ó sì àwọn akọ́bàdé mú wọn dúró ó kálukú wa náà ó gbàdúrà wa la hawla wala quwwata illa billah wa sallallahu alaihi wa sallam وعلى آله وصحبه أخيار وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير